Muideen bó lọ kó sí bó lọ wà ọ̀rọ̀ ti gba kárìíra wa Muideen Àgbàlá Gabriel èèyàn ò ní wọ́n wọ́n wọ́n kọ́mọ láwọn kan tí wọ́n jẹ́ alájọsí ẹ̀ ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ lẹ́gbà ẹlẹ́gbà èèyàn ní jẹ́ asòro kò asòro yà fún kọ́mọ láwọn kan tí jọ ń jí wọ́n jọ ń sùn ni ẹ̀yin èèyàn tí ẹ bá ní access sí Muideen Àgbàlá Gabriel ẹ dákun bọ́jẹ́ pé nọ́mbà ẹ̀ ni ẹ gbìyànjú àánú ọlọ́run ní fàwọn àtìyín lẹ̀ ìdùnnú ayérayé ọlọ́njọ́ jọmọ jẹ́ tèmi àtìyín ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wọn ju ọlọ́run èyí tó bí eléyìí ni wípé lánàá láwọlé sùn àná ìyá dáadáa kan pè mí wọlé láti lẹ́kì wọ́n wá ṣàdéhùn àwọn kankan tí wọn fẹ́ ṣe fún un ní dáadáa ọlọ́run àbí àfàánù rẹ̀ bẹ́ẹ̀ ara dẹ̀ wọ́n wọ́n ń bẹ nínú ìdùnnú ara ò ní wọ́n ni wọ́n fi lérò wípé káwọn ó ṣe dáadáa fún ọmọkùnrin yìí kó tiẹ̀ kọ́kọ́ dùn orí ná ìyá wa náà ọlọ́run ò àbí àfàánù rẹ̀ bẹ́ẹ̀ gbogbo tó kù tẹ́ lò láyé ọlọ́run mọ̀jẹ̀ fìbànújẹ́ lò àwọn ọmọ tí náà ò ní ráre ìjákulẹ̀ ò ní dé bá yín ọlájọ́ kan oṣù rẹ̀ wájú ọlọ́run gbogbo àwa tí a bá mọ̀ ọjẹ́ mùsùlùmí ọjẹ́ mùsùlùmí ò kọjá bọ̀rìṣà èèyàn ní gbogbo wa tẹ bá mọ ọ̀nà tá a lè gbà rí Muyideen tí kálukú mọ̀ sí Àgbàlá Gabriel lọ́wọ́lọ́wọ́ ẹ dákun ìyá wa yìí tún wá wọ́n ní ìgbà tí wọ́n ń bá mi sọ̀rọ̀ lọ wọ́n sọ̀rọ̀ tó pọ̀ ọ̀rọ̀ abiyamọ ìyá yìí wá ní àwọn rí wípé ìyá rẹ̀ ọmọ yìí nídìí kí ìyá rẹ̀ ó ṣàdúà fún gbo àwọn wá wọn wá promise owó tó tówó fún ìyá ẹ̀ <laughs> má jẹ́ ń dáko ẹ̀ kí má máa lé yàá kì kí ayò lè bá ṣàdúrà fún àwọn arí bíbà tẹ bí ẹni tẹ pé ń jà bí ọba wa súnmọ́ bẹ́ẹ̀ lóòótọ́ bí pé ọba máa jà yàn olóore yàn ẹni tọ́lọ́ wọn bá lò ló ní sábàbí ẹ̀sọ̀rẹ̀ fúnra yín náà ni o torí mo wo short video kan bóyá lánàá àbí níjẹta ni lánàá náà ni bí ìrọ̀lẹ́ àná mo rí tí ń sọ pé ẹgbàá mi ò wọ́n àgbàlá Gabriel fẹ́ pa òun o ha tó bá jẹ́ pé àwọn kan ní ń tì ọ́ hmm. tó jẹ́ pé àwọn kan ní ń rú náà sí torí pé ìdí ìbàjẹ́ làwọn míì máa ń wà tábà tí ń wá ṣubú èèyàn tẹ́lẹ̀ wọn máa wárú ọ̀rọ̀ kan láti lè gọ sábẹ́ ẹ̀ bàgbàlá Gabriel òkùnkùn oníkùn kún nínú ọmọ mọ́nu tó bá ní ọ̀nà kan sí kejì tó fi ṣe jàǹbá fún ọ ó nu ọlọ́nu ayé yìí lájọ wà irọ́ tan náà ni kì í lè so bírọ́bà gbéra ti rìn lógún ọdún òdòdó bá a ní rìn oṣù kan òdòdó ń bọ̀ wá borí rọ. àmọ́ kọ́ máa ẹgbà mí o wọ́n fẹ́ pa mí o níjò síjò ẹni bí o bá jẹ́ ẹni tí pé ń jà tí àwọn kan ni wọ́n lè kọ́ nírú rọ́ yìí ni sọ́súnmọ́ òdòdó sá téèyàn bá nípa ìyá ọlọ́run tó sì mọ̀ pé wọ́n pàdé pẹ̀lú ọlọ́run ọmọkùnrin yìí ẹni yìí ṣoore fún ọ torí pé àǹfààní ẹ̀ àkọ́kọ́ náà ara yẹ kó àgbàlá àgbàlá Gabriel wọn kó jẹ gan àwọn èèyàn fẹ́ràn rẹ̀ gan àwọn èèyàn òkun láàbínú ọlọ́run wọn òkun láńkọ́lọ́ wọn fà wọn dára burúkú wọn ń dìfẹ́ǹdì ẹ̀ tó de kọ́ èpè tó èpè rabadarabadẹ tí àwọn àwọn àtàrọ́mọdọ́mọ wọn lè jẹ ni wọ́n ń sẹ́ láwọn tí bá ń sọ òdodo tó ń fìdí ẹ̀ mọ́lẹ̀ pé àà látara àfẹ́ tí wọ́n ní sí ọlọ́run kó pẹ̀lú wa ìbínú ọlọ́run ní kù lórí gbogbo wa ọlájọ kan àmọ́ ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe ẹlòmíín dìfẹ́ǹdì ẹ̀sìn ẹ̀ nítorí pé bọ̀ òun náà ń fura pé ń bi ọ̀rọ̀ mi ẹlòmíín ní n tí ń do kálukú ń bi ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹnìkan ní ni ọ̀wá ń ṣàdúrà fún sọ pé kọ́lọ̀ ń fọ̀nà mọ́ mùsùlùmí mùsùlùmí ló fa tẹ́lẹ̀ ni mùsùlùmí ọ̀dà màtà mùsùlùmí béèrè pé ìgbà tí ọ ní bí kálukú yín ṣe gbà pé olówó lágbà ń lọ́dọ̀ ẹ̀ mà ẹ̀yin lè gbà pé olówó lágbà lọ́dọ̀ ẹni tá a bá torí pé mègídá mègídá ẹni tá a bá ń jẹ lábẹ́ ni mègídá tó nítumọ̀ àmọ́ olówó lágbà ọ̀gá oore ni kí kí ló ọ̀gá oore lọ́dọ̀ mùsùlùmí ẹni tó náà bí ti ń ṣàdúrà fóun náà lẹ́mìí tiẹ̀ náà ni pé ah ah kí ni fi da tó kí eh, àti àtàwọn àtàfà yìí kájọ máa lu gógó kájọ máa fi àtẹ́wọ́ àti pé Jésù ni olúwa àti olùgbàlà <laughs> káwá sàdúrà mọ̀nà káwá ra àwọn kan tó pé sọ́sọ́ nù tẹ́lẹ̀ ní mùsùlùmí ọ̀gá orí tọ́lọ̀ máa ṣe fẹ́ dà ọlọ́run abiyafàánù rẹ̀ bí àtẹ̀mí àti ọlọ́run kò fi sọ gangan wa ọlájọ kan sódò wájú ọlọ́run èmi ń rí tèmi gẹ́gẹ́ bí ọ̀nà ona òtítọ́ àti ọ̀nà ìyè bẹ́ẹ̀ ló náà ń rí tiẹ̀ èyí tó yé mi sí tọ́lọ́ tí mo sì mọ̀ pò náà lọ́nà ní fi ń bẹ lọ́run fún yín kò sí ń tọ́lọ́run ò léṣe o sí ń tagbára ọlọ́run ọba ọ̀ka àmọ́bi tí ń lọ ni wípé kọ́ wa máa parọ́ kọ́ máa wá kọ́ máa wá hun ète wọ́n fẹ́ pa mí o à gbà tí ìyá wa yìí wá bá débi pé ọmọ yìí nídìí kí ìyá rẹ̀ ọ̀sà àdúrà fúnra ó tó bẹ́ẹ̀ lóòótọ́ gbogbo ń tọ́ ọba lè rù ń tọ́ mọ̀ pé bọ́ bá dé ọ̀rọ̀ orí gbé ọ̀rá yà lè kó òun ni kọ́ nípalẹ̀mọ́ ẹ̀ fàgbàlá Gabriel òun náà ni kó náà ó sì nípalẹ̀mọ́ fún ọ èyí tó bá tó bá hàn sáwa díẹ̀ díẹ̀ là á fi ń gbà ah, bó ti yẹ kó lọ ni bó ti yẹ kó lọ ni ọ̀kọ̀ọ̀kan nínú yín ẹ mọ tẹ́ ẹ fi ṣe jàǹbá fúnra yín ẹ dákun a ní ìdíkárí Muyideen Àgbàlá Gabriel ìyá wa tí wọ́n jó ní sábàbí dáadáa tí wọ́n pilẹ̀ yìí Ọlọ́run ò abia fàánù rẹ bẹ́ẹ̀ ìbànújẹ́ ò ní jẹ́ tiyín náà ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wọn ju Ọlọ́run lẹ́lẹ́kìnìyà wa yìí wà àwọn kọ́kọ́ fẹ́ kọ́ mọ̀ kó tẹ̀ kọ́kọ́ dùn rí náà ẹnìkan tó wá kọ́mẹ́ǹtì lánàá ó dà pé lánàá náà ni ó wá ní ìgbà tí ń bọ́rọ̀ lọ tí ń bọ́rọ̀ wá ní abájọ ajẹ́pẹ́ yìí mùsùlùmí lẹ kọ́ kọ́sà ìmoore sólóore ẹ̀ ẹ̀gbọ́n sẹ́ni tó nílẹ̀ àkàyè torí ẹ̀ pé èwo èèyàn mọ ìjọmọlúàbí gan tako ká máa sọ pé kéèyàn ó pé ṣàìmoore síyàn ṣe àjẹ́ mùsùlùmí ògèdè pàǹfìdí ẹ̀ múlẹ̀ ṣe ìjẹ́ mùsùlùmí òun lè mérí lọ́gàá oríire gbogbo èèyàn nkọle kọ́lé kí bí ẹyẹ ń fò àdán ti kékeré kan ọgẹ́ wọlé kọ́ àwọn àníṣe ọlọ́run ọba lọ́kàn lọ́kàn sọ́gbọ́n ọlọ́run ọba rẹ̀ yìí ọmọ ẹni tó dà níjọsìn ẹ̀ ọmọ ẹ̀ káàkiri tí sí mo gba ògo mi padà gba ògo ẹ̀ padà bó lọ́ há sí. ẹni tó mọ ọba gbogbo ètò ayé ó lè o ìjẹ́ mùsùlùmí tiwa gan gbogbo mùsùlùmí pátápátá àwa nígbàgbọ́ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ni man la yaskuru nasa la yaskuru laha gbogbo ẹni tí ó bá ti lè mọ̀ọ́rẹ́ fọmọ ènìyàn kò mọ̀ pé dá bó bá dúpẹ́ fọlọ́run ọlọ́run nígbà òjíṣẹ́ ọlọ́run ta nígbàgbọ́ sí gan ó fi rinlẹ̀ káti ẹ̀ mọ́rin náà sùn fún pé ànábì sàn sàn sọ̀rọ̀ ń pa yìí ṣé ẹni tó rí ẹ pé kó wá jẹ pé àdámọ̀ tèèyàn nítorí ẹni wípé téèyàn bá ti sọ̀rọ̀ fún ọyìn tọ́mọ̀ wí ni pé à ṣé bọ́ọ̀ bá sí ẹlòmíì ó ṣe à Àgbàlá Gabriel ń tẹ́ fi mọ̀ yìí pé ọ̀pọ̀ èèyàn náà lè jáde láti lè béèrè ìrànlọ́wọ́ fẹ́lòmíì ìfẹ́ tọ́mọ aráyé ní sí wọ́n sì dájú àánú bu ẹni tó gbé jáde wọ́n jọ búùsì ara wọn ni o wọ́n gbìyànjú àwọn yẹn báwọn yẹn náà ṣe rí Muyideen nígbà yẹn ẹni tó bá jábí amọ̀ pé ha ha ọmọ yìí ẹni téèyàn ṣàánú ni torí pé ń ta òun náà ń tajà ní goslo ń lọ yín bọ̀ kì í jẹ ẹni tó náà mọ̀ pé tóun bá sùn sílé tọrọkọ́bọ̀ ọmọ jẹ́ tóun ẹ wá pàdé ẹ láti ṣàánú ẹ kálukú náà wá rísìkọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ nínú nǹkan tí wọ́n gbàjọ fún abọ̀rìṣà ẹni tí ò tiẹ̀ dọ́lọ́ mọ̀ ń bẹnu àwọn tí ó fowó lẹ̀ ẹni tó jẹ́ mùsùlùmí wọ́n lè fi owó lẹ̀ ju ẹni tó jẹ́ christian lọ kálukú sẹ́ni ádàfù kálukú ni wípé tájẹ̀tì kálukú ni pé wọn ó pè wá pé ká ràn án lọ́wọ́ ni ọ̀pọ̀lọpọ̀ tó bá jẹ́ mùsùlùmí náà onímọ̀ pé ó kéé sí tá a bá ti ràn án lọ́wọ́ tán tá a sọ́ dé èèyàn tán ṣọ́ọ̀ṣì ni ọmọ lọ ọ̀pọ̀lọpọ̀ lè má dá sí i àmọ́ Àgbàlá Gabriel náà jáde pé hùn hmm, brọ́dà yìí ẹ jẹ́ ká ràn án lọ́wọ́ ẹ jẹ́ ká kún lọ́wọ́ but Àgbàlá ti pé Àgbàlá tiẹ̀ lágbàlá <laughs> gbogbo tí àwọn tí ẹja tí àwọn bá ti mú tiẹ̀ ní ṣe ìgèrè sẹ́ẹ̀mọ́ gèrè <laughs> ẹja tó bá ti bọ́ sínú gèrè ó ti di tògèrè ìtumọ̀ ẹni àgbàlá ó ti pè nǹkan ẹ̀ ní àgbàlá ìtumọ̀ ẹni pé gbogbo strategy tó ń gbé kalẹ̀ yìí láti mẹ́rin lágbájá nídìí ìrànlọ́wọ́ ìpèrò sínú ọkọ̀ Jésù ni o mùsùlùmí tó bá fẹ́ sunre ló kù kó wa mọ̀ kó ké eléyìí tó ti gbé rẹ̀ kalẹ̀ yìí gẹ́gẹ́ bí olùdí òjíṣẹ́ Elédùmarè òjíṣẹ́ òjíṣẹ́ Ọlọ́run àmọ́ ẹni tó bá ń táwọn náà fi dẹ̀ múlẹ̀ ẹni tó bá yẹ pé Jésù Kristi náà lòun náà ló ń gbọ́ yé pé ká jálàánú kọ̀ọ̀kan dandan ọ̀ sànú èèyàn tájẹ̀ títí ẹ̀kọ́ ni pé ìjọ tún lékún ọ̀ gbọ́dọ̀ lẹ́mìí yẹn ọ̀ gbọ́dọ̀ sànú ẹ̀ nítorí pé ló fi jásí pé sànú ẹ̀ jọ wá rí sí pé ah! kò ní òsínfàdìsì fúnra rẹ̀ pé ah, ẹ̀sìn tó kọ́ níkọ̀ láàánú yìí ẹ̀sìn gidi ni ok mo dọmọ ẹ̀yin ah kò àmọ́ kó wá jẹ pé ìfi orí kálukú lámọ̀ pé òsín bẹ́ẹ̀lú ìgàn kò sí dẹ́lòmí ò lè sọ̀rọ̀ ẹ̀dá torí owó ní táwọn èèyàn fi ń gé orí èèyàn tí wọ́n fi ń tí wọ́n ń kọ́ ọ̀lẹ́ ẹnu abiyamọ tí wọ́n kú láàbínú ọlọ́run kọ́ sọ̀kalẹ̀ láwọn lórí sẹ́lẹ̀ nìkan ní pẹ̀sìn tí ẹni tí èèyàn gba ọlọ́run lẹ́yọ̀ ọgbà nàbẹ̀sán lójì sẹ́ẹ̀ ó sì gbàlù lọ́rọ̀ ọlọ́run O ti wá nígbàgbọ́ sí láì mọye ọdún lẹ́ẹ̀kan náà ó kà dínà yẹn ṣé ọlọ́run ti kú lẹ́yọ̀ kan sódi mẹ́ta ni. bọ̀ tẹ́bi bá ti dé kí ló sì ò lè sọ̀yàn dà kí lè bí ò lè sọ̀yàn dà. tòun ti bẹ́ẹ̀ ní tí wọ́n á ń sọ níjọ́ tí wọ́n pàdé yìí pé òun lè ta yín o bẹ́ẹ̀ ṣe ń wò yín orí òun pé òun lè. látijọ́ náà ló kí àgbàlá náà ti mọ̀ pé eléyìí ti sọ pé òun lè ta yín yìí ẹlẹ́gbẹ́ ọlọ́gbẹ́ ìwẹ́lẹ́lẹ́yìí àmọ́ tájẹ́ ti tàgbàlá Gabriel náà pé ah, àníkàtẹ̀ Muyideen àkàkíjọ ah, tún lékún bó ti rí yìí àti aráàsì rẹ̀ yìí máa attract àwọn èèyàn láti lè contribute owó pé ah, ẹ̀wọ́ bẹ́ẹ̀ ni yìí ṣe dán tí ẹ̀wọ́ bó ti rí ẹ̀wọ́ eyín sàpé àwọn èèyàn nídìí pé kéèyàn orí ránṣẹ́ dáadáa kí wọ́n tó ràn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbà bẹ́ẹ̀ pé tọba ti rí rẹ̀ dà táyé ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ bàjẹ́ ni wọ́n tó ń rẹ́dì láti lè finance ẹ̀ láti lè support ẹ̀ àmọ́ lópin ìgbà tó bá wà bákan pé wọ́n mọ̀ rò pé wọn ò ní rí tiẹ̀ rò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ tí ó sì rí bẹ́ẹ̀ ẹ lè gbágbádá lọ́rùn èèyàn níjọ́ tẹ́ ẹ bá lọ́rùn rẹ̀ ń kọ́ra ó lè ti rà á tẹ́lẹ̀ níjọ́ tó ń bẹ lọ́wọ́ ẹ i'm coming ìrànlọ́wọ́ tí wọ́n nídìí lọ́wọ́ báyìí fún eh, Muyideen ó ní wípé ẹ fún ní eh, ìyá wa tí wọ́n ní àfikárì eh, ó yẹ kó ń gòtẹ ní freedom fúnra ẹ̀ àmọ́ ẹni tá a bá wá rí báwo la ṣe fẹ́ mọ̀ báwo ni báwo la ṣe fẹ́ mọ̀ kí ló ká gbé nígbésẹ̀ ọlọ́run abiyafà àánú rẹ̀ bẹ́ẹ̀ èyí tí mo tún yẹn yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ lérò wípé báwa ti ń àkọsẹ́ni tó máa jẹ́ mùsùlùmí tínú ẹ̀ máa dùn tí a gbọ́ pé Muyideen Muyideen ọ̀dẹ̀ni Muyideen ni dẹni tí ń lọ sí church kí ló dé tí wọn tá a bá Joshua mójútó mójútó church yìí ń lọ dáadáa Rebecca ń jó dáadáa ń ke sámú ẹ mọ a adáfo kan làwọn òbí ẹ ní lórí ẹ tí wọn fi sọ lóko yẹ kí ló wá fẹ́ yí padà sí fún rẹ ló ronú kí ni ìpèníjà náà kódà kọjá pé kò kírun mọ́ tẹ́lẹ̀ náà ìpè yín sẹ́yìn mọ̀ kó jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ náà kí ló sọ́dà fẹ́ béèrè òun ni kò sí find it kó wá túsì wípé ah, eléyìí ló tẹ́mi lọ́rùn eléyìí ni ẹ̀sìn tọ́ kálukú ní freedom àmọ́ kákan wá sọ ọ́ lẹ́nu torí pé bọ́yá a ní ọ̀nà kan tá a sì mọ̀ pé ọlọ́run kí àwọn mùsùlùmí gan ẹnu lọ́dọ̀ tí wá ń bí ẹyin táwọn yẹn kàn láìkì láti máa náwó sí òun ni pé wọ́n fẹ́ kẹ́ ẹ̀ mọ̀ pé owó yẹn ń bẹ òun ni kí wọ́n ṣe patí kí wọ́n sòkú ya wọn nílànà tó takò ẹ̀sìn kí wọ́n ná owó ribiribi. mẹ́ntálítì tí ọ̀pọ̀lọpọ̀ ń lò lọ́dọ̀ wá ń bí nìyẹn àmọ́ kí wọ́n sọ̀pọ́tì èèyàn kí wọ́n yọ èèyàn mélòó ní yọ sàkálẹ̀ àárín àwa mùsùlùmí ńlọ́sọ̀ àwa mùsùlùmí yìí ń tẹ́ gbọ́yé jù nú ẹ̀sìn ní masina wàsùlà sáwárù bá a ń tẹ́ yìí gbọ́yé jù nìyẹn. nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí láti lè rí Muyideen Àgbàlá Gabriel zero zero three three five three seven one zero seven tọ́ ọ bá pè mí mo fọlọ́run bí ọ bóyá mo lè má ṣe nǹkan mi lọ́wọ́ kí n má ra yìí gbé drop message fún mi lórí yìí whatsapp number number yẹn kan náà ni zero eight zero thirty three fifty three seventy one zero seven ẹni tí ó bá ní access sí bí mo ti lè rí bó ti lè rọrùn bóyá nọ́mbà rẹ̀ lẹ́fún mi ni o àbí ẹ̀fún gangan ní nọ́mbà mi kásáfìríra wa àtàwọn àtìyín náà ọlọ́run àbí àfàánú rẹ̀ bẹ́ẹ̀ àánú ọlọ́run ní fèmí àtìyín lẹ̀. ama bem peludo, não?